أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخ ونفخ بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Adẹ̀tọrọ ìkẹ́ àtìjẹ̀ fún ànábìwà Muhammad Sallallahu Alaihi Wasallam. Abẹ́lọ́run Rọ̀mọ̀dọ́nà tó di méjì lẹ́yìn. Tẹ̀síìrì wa náà di méjì. Òun ayé ṣe tẹ̀síìrì ní ọjọ́ Sátidé àti Sọ́ndé. Orí àwọn ètò ní ìtòsún máa ń pọ̀ pẹ̀pẹ̀pẹ̀ ìgbàtọ̀ bá di mọ́ndé yóò jẹ́ tóògùn mẹ́ta tọ̀mọ̀tọ́nù ó ti mọ ìdíbí márùn-ún ọlọ́dún á láyé tí wọ́n ṣe kò ń bẹ́ láìlọ́tò ọ̀kọ́dẹ̀ ìrìn ojúmọ́ àná ti ya tún lé mi àlejò ọlá kó gbà nídọ̀ọ̀sán lọ́wọ́ wa ẹgbẹ́ ká bẹ̀rẹ̀ bísímìlá. أعوذ بالله من الشيطان ولدي ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ولعلي وزيرا من أهلي هارون أخي اسجد به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا ولقد قرئ بهذا هذا عيسى بسم الله الرحمن الرحيم ومثل الذين كفروا كمثل الذي ينعس ما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يأتون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه أعوذ بالله من الشيطان ومثل الذين كفروا كمثل كمثل الذي ينعق بما لا يسمع إلا الدعاء ونداء سم بكم الكافرين يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون náà abẹ́lọ́run kó ti wá nìkan nínú àwọn alùpùpù àà àhàlùkù wa ọ̀sọ́sù ẹ̀yẹ́ ó sí ọlọ́run àyà 171 láti gbé lẹ́yìn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àyà 171 ibẹ̀ láti gbé àwọn àlàyé bọ́yọ̀ wọn bá ń bá ní bá lọ òun náà láti máa tẹ̀síwájú àwọn kèfèrí tí wọ́n bá sọ fún wọn pé ẹ̀sẹ̀ lé kùrá ní ọ̀rọ̀ ọlọ́run ẹ tẹ̀lé nǹkan tí ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlá ìtí wọ́n máa sọ òun náà ní wípé báwọn tàbí àwọn àlùfà iná àlẹ́ àbá àná wọ́n máa ní táwọn bá wọn bàbá wọn lórí ẹ̀ òun làwọn ó máa tẹ̀lé ẹ bá ní má nítorí àwọn ọmọ tó wà ń ta ẹ bá ní má nítorí àwọn ọmọ tó wà ń ta àwọn tá à ń sọ yìí lára tí ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn ìfẹ́ inú wọn ló fẹ́ tẹ̀lé kéése sábà àwọn bàbá wọn lórí ẹ̀ orí kan bẹ nínú táwọn bàbá wọn ń ṣe tí wọ́n gbé jù lẹ̀ àwọn bàbá wọn a ti sọ àwọn nǹkan kan ni wọ́n ń lò láyé sí wọn àwọn òlómá ọ̀yẹ̀ká àti wọ́n fi àtúlójẹ́tẹ̀ tó ń fi làjùkù àti ògùsọ̀ àti ẹ̀sán tó wọ́n ti ẹ̀rọ ti jẹ́ lágìdì gan ọmọ làgìdì bóyá o ti kó korí nìyẹn tó ní báyìí òyò làgìdì náà lọ sí sí bẹ́ẹ̀ yàtọ̀ láti máa fẹ́ ṣe ìnáwó sá tí mo ìnáwó gan ń fẹ̀ gáàsì náà fi dáná kí ló dé fẹ́ máa lo ẹ̀sán kẹ́ ẹ máa lo làgìdì kẹ́ ẹ máa lo ògùsọ̀ kẹ́ ẹ fi máa dáná kí ló dé tí èdè pé kòkò lẹ́sìn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló pọ́ọ̀sì ló dé kí ló dé pọ́lọ́pọ̀ àwọn nǹkan báyìí táwọn bàbá yìí máa ṣe o ètò bá ti fẹ́ sì mọ̀ gan wá gbé jùlẹ̀ dé fún ọlápẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá à ń pasọ́ kan ní kẹ̀ǹbẹ̀ òwe kẹ̀ǹbẹ̀ owó kẹ̀ǹbẹ̀ rẹ̀ bí ìta àbí owó kẹ̀ǹbẹ̀ lọ́sọ́dún ogun tó orí kẹ̀ǹbẹ̀ yẹn aṣọ òfin ni wọ́n á wá ran ọba súnà mu àbájáde ìrànlẹ́ aṣọ kẹ̀ǹbẹ̀ yẹn ó fò ní fùsà kèé kọjá kókó bẹ́ẹ̀ ó wà pẹ̀lú súnlẹ̀ yóò bá wọ kẹ̀ǹdẹ̀ mọ́ lónìí wọ́n ti máa wọ kẹ̀ǹdẹ̀ tẹ́lẹ̀ kẹ̀ǹdẹ̀dẹ̀rẹ̀ ailesu netic nínú aṣọ ó èmi gẹ́gẹ́ bí bò ní kẹ̀ǹdẹ̀ mi náà wọ́n ọ̀gẹ̀ àfẹ́ ilé kẹ̀ǹdẹ̀ kọ́ fẹ́ lọlé wọ aṣọ òsì bí ni wọ́n wà wọn òsì yẹn wà fún yóò bá àwọn kẹ̀ǹdẹ̀ wọn àwọn ìlú mi náà lè bàbá bàbá àwọn ń ṣe òun làwọn ń ṣe irọ́ ni nígbà wọn bá ń sọ̀kọ́ irú náà wọ́n sọ̀rọ̀ lẹ́ Yorùbá àti tẹ́tẹ́ tó ń sókè Ìbàdàn wọ́n ní ìmọ̀lẹ́ òní káwọn wọ́n sọ òkè Ìbàdàn òkè tí a gbèsè rẹ̀ tá a fọ tá tí nǹkan ò ní ṣe kí o tí ẹ̀ẹ́sì ẹ̀ máa lọ àwọn nǹkan táwọn bàbá bàbá yín ń ṣe nígbà tí wọ́n kí ló dé bẹ́ẹ̀ ṣù bẹ́ẹ̀ mọ́ wọ́n máa wá sọ pé ipá wọn bá wọn bàbá wọn táwọn ń ṣe òun ni nǹkan táwọn náà ń ṣe àtẹ́m tí wọ́n ń sọ yìí ibi bábá ti ń ṣe ṣíríkù òun náà ti máa ń lò nígbà tí wọ́n bá ń ṣe ṣíríkù tí wọ́n mórogún pẹ̀lú ọlọ wọ́n máa wá lò ní àtẹ́sí ọlọ́run ọba ọlá ọlá ń sọ fún wa àwọn làwọn kàánà àbá òun láyà pẹ̀lú náà ṣàyè wọ́n láyà sájú ìbá àjọ pípa wọn bàbá bàbá wọn wọn ní làákàyè wọn ṣe làákàyè irú nǹkan tí wọ́n bá wọn yẹn tí wọ́n ń ṣe ìbọ́lẹ̀ kẹ́yìn oronú bàbá tó máa gbọ̀ ọmọ náà gbọ̀bì sóhùn tí yàgbọ̀n náà lọ mọ́ fún wa jọba ọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn olèrò ń gbé ìtàn bàbá wa ń ṣe ìkọ̀bà láàkẹ́yìn àwọn bàbá ayíká ni wọ́n bá ṣe làákẹ́ ìwà láàyè àtàbí wọn ò tún gba ìmọ̀nà wọn ò mọ̀nà tọ́bá tó rẹ̀ ní tí ó júwe ọ̀nà fún wọn wọn tó ṣe tán àti ṣe kí ni o àti ìmọ̀nà ṣùgbọ́n yẹ kí ẹ ṣètò kọjá sí wípé kí ni o kọjá sí wípé ẹ̀yìn ọ́ tẹ̀lé lánàá òdodo ni à ń bọ̀ wá síbi ọ̀rọ̀ àbí ìwà Ibrahim alẹ́ ìsọ̀lá àti wàsálà ọ̀nà tánà bí Ibrahim alẹ́ ìsọ̀lá àti wàsálà ọ̀nà tí wọ́n lò láti fi sọ fáwọn ẹlẹ́gbọ́n láyé wa pé àfẹ́ ẹ̀mí láàkáyìí ọlọ́ni wà mọ́sálù lẹ́bí nà káfàrú àyà 171 láti wá bẹ̀rẹ̀ yẹn ẹ̀rí àpẹẹrẹ àwọn tó takòtọ̀ náà ẹ̀rí àpẹẹrẹ àwọn tó ń kọ̀tọ̀ náà ẹ̀rí àpẹẹrẹ àwọn kèfèrí àwọn tí wọn gbà pé kúlú húwà lọ́rù àhádù àwọn tí Islamic monotheism wọn àgbàpọ̀ kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ní ẹ̀rá pẹ̀rẹ̀ wọn máa wo ọ màdé kèfè ní òní láàká ìlú ọ ọ àwọn nìdáa sọ yẹ bí àwọn tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ wọn yà tí ń pè nǹkan ní lẹ́yìn àwọn akẹ́kẹ́ rí àwọn bá ní tẹ́ ẹ bá ti wá rí àwọn àlàkáfárọ́sù alìmọ́ṣúrì kúnà àlìjọ̀hálà alùsọ̀lá àlìwàzáì àwọn tí wọ́n ń ṣe nǹkan ní ìlẹ́yìn ọlọ àwọn tí wọ́n sọ tọlọ́hun ọba àwọn tí wọn ò nígbàgbọ́ òdodo sí tọlọ́hun ọba àwọn tó dá sí pé ẹni àmọ̀ ni wọ́n aláìmọ̀kan òun ni wọ́n àwọn tá à ń sọ yìí tó já sí aláìmọ̀kan ni wọ́n wò ní mọ̀ òdodo wọn àgbọ́tọ̀ lọ́wọ́ yé wọ́n tó ń ṣe nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run irú àwọn tá a wá ń sọ yìí wọn àfẹ́ gbà pé èèyàn ẹyọ kan ló fọ́ ká máa sùn àbá nítorí wípé ibi wọ́n bá àwọn bàbá wọn nílé ìbádẹ́bìlẹ̀ asnam ìwàlà àdáàdì orí tó bá àwọn bàbá wọn ni pé wọ́n ń fi òòfà ìwé náà lọ fẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ó rí pé wọn kan kálukú máa ń láwọn ọkọ kan àwọn ọkọ yẹn gbà mí àwọn èèyàn wá fẹ́ máa yí padà Ògòdélé Ṣàngógbèmí Ọ̀yáwálé àwọn òòsà ní jẹ́bẹ̀ òòsà lógún ogun síre ọmọ ẹja àtàmà ẹ̀mí tọ́ọ̀tì kan ní jógun tó ọba láwọn tí wọ́n gbọ́ ogun ó rí pé pé sọ bẹ́ẹ̀ lọ́ni wọn ò ní gbogbo àwọn tí ń fi òkè àwọn tó ń fi Òṣogbo àwọn tó ń fi náà ọlọ́run ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ni mo wá ń bẹnu ẹ̀ẹ̀sì mọ̀nà orí àánú lẹ́wà ìlà fẹ́ pè ní pé ẹ wá gba ìsìláàmù ìwọ̀n bẹ́ẹ̀ ní tẹ́ẹ̀kù bẹ́ẹ̀ tún gbégún ìwọ̀n bẹ́ẹ̀ ní tẹ́ẹ̀kù bẹ́ẹ̀ tún sòrò ẹ wá gba ìsìláàmù dínú lè fi tíra ẹ̀sìn àdámọ́ ní ìsìláàmù dínú nàgọ́fà ẹ̀sìn ìmọ̀tọ́tọ́ mọ́ owó àwọn olóòrùn àwọn ìjàmọ́ olóògùn ajá ẹwà wà mú ọ̀bẹ ẹ mú àdàbò mú héré ẹwà wà ajá ajá yọ ọmọ wa fi tó tó tó ẹ̀jẹ̀ ẹ̀yìn wá di jàmá ẹlẹ́jẹ̀ wọ́n à ní ògbó ògbó ayé òfin malẹ̀ olómi ńlé fẹ́ jẹ̀wẹ̀ máa lómi ńlé olóde ńlé tẹ̀tẹ̀wẹ̀ òun máa ń pààyàn ní apààyàn ní tọ́ọ̀dù ní ọ̀daràn ní. àwọn kẹfọ́ wa ní irin lògùn àwọn Tọ́lá bá ti wá ṣiṣẹ́ irin wọ́n máa wá pàjá wọ́n máa bọ ògùn. àbá ẹ̀já lọ túbá kọ́lọ̀ má jà rí ìdìbò ọlọ́mọ ládùúgbò mùsùlùmí tí mo ti ń sọ̀rọ̀ ní n tó ti lé lọ́dún mẹ́wàá lọ́ọ́ tèwádìí ní junction mùsùlùmí wọ́n gbé ògùn àjọbọ mọ́mọ́ ọdún náà wọ́n mú àkàrà kódà ní ilé gbàgbé ìtọ́sùwọ̀ Abdulrahman Muhammadu làwà lọ́lálẹ́ kan wọ́n ṣe kútúbà ní mọ́sálásí haromi tó wà nínú mùsùlùmí lọ́dún náà ẹni mùsùlùmí àmọ̀bẹ́yìn tẹ̀ wá ń bá wa kírun ẹ̀yìn lẹ́kọ̀ọ́ jù nínú àwọn tó fẹ́ sọdún ògùn ẹ má sọdún ògùn o ẹ má pàjá ní junction muslim o àwọn ẹni ọlọ́run lọ́pọ̀ ládùúgbò yìí o ọlọ́run ni ẹjẹ́ á máa ṣe o ogún ò lè ní kí jàǹbọ̀ ọmọ ṣe yí o ogun kọ́ lọ́lọ́run o ọlọ́run ni ẹ máa ké pé o àdúrà ni ẹ máa ṣe o kùrìtì yù ni ẹ máa ka o wọ́n sáàdì bá bàbá bàbá àwọn ṣe máa ṣe tí ṣe máa túbà tí máa tù sẹ́nu eré ni àwàdà wọ́n bá ṣe kí ni o wọ́n bá bọ̀ fún un ọ̀fẹ́ tó tẹ̀lé ní àwọn sọ́ọ̀bù tó rẹ ní muslim ìbò tí wọ́n lùdì lé ní seven million lùdì lé lọ́ọ̀sì wádìí rẹ̀ after ocean ten year ní ìdílé ọ̀sán wọn lọ́ọ̀bì àwọn tó wà ní ojú ọjà muslim embassy lóhun tó lé lọ́dún mẹ́wàá ń bẹ̀ bí wọ́n fẹ́ kí lọ́ọ̀ ṣẹlẹ̀ lọ́dún tí wọ́n ṣe òògùn àjọ wọn àtọ́jọ́ náà wọn ò ṣe má dóni àwọn tó bá ń ṣe wọn yọ ọ́ pé ọdún tí wọ́n sọ ìwọ́sẹ̀ tó lágbára tí wọ́n bá àdúgbò míì tí wọ́n pàjá tí wọ́n dúró bìtẹ̀ láǹkàrá ọlọ́run ó sọ ìbínú sí wọn láti sọ́mọ̀ láti àwọn jàmọ́ wa ní géètì nígbàdàn ọlọ́run ọjà rírú ẹ̀ mọ́ sọ báwọn náà lóbi fún wọn lọ́mọ nínú fìlú òun ní sanfẹ́n géètì báwọn náà wà àbẹ̀fẹ́ ilé ti já sí pé tá àbá máa ṣe dá wà ìtẹ́kù fìtínà tán látùsí ìbáná lẹ́bí náà lọ́la ní omi ń kọ́ mọ̀kọ́ sọ tí àdánwò bá dé tí gbogbo wa tá àbáyà àpò oníwàásù kí wọ́n náà sọ́dá jẹ́ sí àdábì ilé ogún àjọbọ ọ̀bá lánàá sọ ọlọ́run mu ogún àjọbọ ìbínú ọlọ́run lọ́pàá dé o àwọn ará géètì náà ṣe ogún àjọbọ géètì jóná ètò jóná géètì kèé sọ̀rọ̀ five hundred million five hundred million wo bílíọ̀nù lọ́gbọ́dọ̀ sí torí bá lè kàfíṣọ́ọ̀bù ẹ̀ jóná gan owó tó fi sọ́ọ̀kì ọ̀gá lé two hundred million agbọ́tẹnìkan tó bọ́lá ìṣẹ̀ kọ́ jáde ó kọ́ jáde lánàá géètì tí ó dáná júmọ́ ọkọ̀ takùn ee owó nǹkan fúré sí owó ìdìlọ̀lẹ̀ rẹ̀ mo dáràn mo gbé ọlọ́lọ́wọ́ tá a wá ń sọ yìí ìtàwọn bàbá bàbá àwọn ìṣe níní ìbáradá ti rà àfúnáàmì wálá àndáàdì bí wọ́n fẹ́ ń mú nǹkan mìíràn pẹ̀lú ọmọ òun ni táwọn náà ń ṣe àwọn bàbá wọn yìí sì rèé kò kú kankan fún wa torí pẹ́ni tó bá ní gbà pé irin àwa gbèrè kalẹ̀ àwa lóògùn rè àwa wọn ọ̀jọ̀ra wọn rárá a sì mọ̀ pé ọlọ́run irin

كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون sọ́rí mo kẹ́kí ọlọ́run láàrin o ó ń fẹ́ gbàtọ̀ àwọn ọ̀sẹ̀ àbáwárí skul títí tí àwọn kọlù àtẹ̀ṣẹ́ ìwọ́rú àwọn ọmọ tó wà lọ́sẹ̀ àbáwárí wa ní ìfẹ́ Hello, hello children. Àbí òun fẹ́rẹ̀ jọ́ bàtọ̀ wà tó dé. Hello, hello children. Wọ́n fẹ́ sọ̀rọ̀ bí gbọ́gbọ́n ẹnìkan wà bọ́. Hello, hello ẹ̀tọ́ jẹ́ ẹni ọ̀gbọ́n gangan. Yọ́ kẹ̀mọ̀ wèrè pé kí ni fún hello I I hello hello ọ̀bá ìsọ̀rọ̀ lórí fóònù. Ọgbẹ́ sọ hello hello wọ́n ìtọ́sọ pé kó o kẹ́ nìkan tán tán kọ́mọ ìkọ́jú pé alif lam name aliflam name ta ní sọ aliflam torí pé òun ọ̀gọ́ lárúbáwá ṣe kí ni o máa ń sọ kí ni yóò bá lábẹ́ ìsọ̀rọ̀ tó ọba orí yóò bá ní àìlé ti wọn yóò bá àwọn tó kẹ́kọ̀ọ́ yóò bá tó máa ń ìbò ní máa fi yóò bá máa ìgbà tó wájà tó ń Tọ́bà ti fẹ́ báwọn, wọ́n tó láwọn ní. Yorùbá náà láwọn ẹ̀sìn wọn. Wọ́n fi àtẹ́ńṣẹ̀ rẹ pé gbogbo ọ̀tá wọ́n ń sọ yìí máa gbọ́ mi tó bá jẹ́ ìta ọ̀fẹ́nu sọ. Ó wúlò fẹ́ ní sí èrè tàbí ẹni tó bá jẹ́ pé àdìkì ni èyí ò lẹ́ ń pè lójú ẹ ń bá jẹ́ odi tí ọ̀rọ̀ gan-an tẹ́ ẹ bá wá ń ṣe ẹ lọ ó tó ẹjú ẹ lò ó tó kò ní ṣẹ́dà wà lẹ́gbọ̀gbọ̀ tó wù ẹ ń bá jẹ́ àfọ́jú kò ríran ó gẹ́ ní ojú sọ̀rọ̀ tó ọba mọ ògbà tí wọ́n ka election election tí wọ́n kà láìpẹ́ ìtọ́jú election Nàìjíríà ó gbé bọ́ ṣe ń ta ẹnìkan jókòó lẹ́gbẹ̀ẹ́ Professor Mahmood Yakubu àbọ̀ mẹ́tọ́jà lẹ́sí àmàlù lábújá gẹ́gẹ́ bọ́ Yakubu Mahmudu òun ló ń ka tọ́lá ti níkàwọ̀ ìtọ́ ní ọ́fíìsì àwọn pòfẹ́sọ́ àbáwọn dọ́gbọ̀n kan ló yẹ ìwọ́n wo ẹgbẹ́ pòfẹ́sọ́ Yakubu lọ́wọ́ apọ́ ọ̀tọ̀ ó rẹ̀ ní ìkan imo state apc two hundred PDP two thousand Kano State APC one million PDP three seventy two thousand àwọn ẹ̀gbọ́. ṣùgbọ́n wọn bá ti máa fún wọn ní sign language kọ́ ọmọ sí láì kọ́ ọmọ nàkà òkè kọ́ ọmọ fọwọ́ síbi orí méjì láì kọ́ ọmọ fọ́n sign àwọn ti mọ̀ túmọ̀ one million torí pé sign language làwọn gbọ́ ọ̀dà ẹnìkan wá pọ̀ jù kò ríran ó tó dì sí kò gbé kí ni kò lọ́rẹ̀ ó tó jẹ́ ọ̀yàyà sọ́dọ̀ tó ń pè lọ́yàyà ní èdè Yorùbá ta ló ń pè lọ́yàyà ẹni tí ò lè sọ̀rọ̀ àdánwò mẹ́ta ní bẹ lára ẹ̀ báwọn ọlọ́run àti òun borí kèríkè ara wa ọlọ́run jẹ́ wọn ṣiṣẹ́ àwọn tí wọ́n ní irú nǹkan ìlà ọlọ́run jẹ́ wọn ojú ọ̀tọ̀ àwọn tó ti fún ọlọ́run mọ́jọ ọkọ̀ fẹ́lẹ̀ tó gbogbo bá ń sọ yìí ó lè máa yẹ ọlọ́run bí mo ṣe ń sọ̀rọ̀ nínú nǹkan tó jẹ́ pé bí ọ̀bá ti jẹ́ ìnira ni òun lóhun mi mi ò kì í fẹ́ kóhùn mi wá rárá pàápàá nínú rọ̀mọ̀bọ́ọ̀nù ẹ̀ẹ́mẹ́jì nínú ìdìpáà ohun mi á nu mo ní pẹ̀síù mi ò ní pẹ̀síù mo bá jíjí fún àwọn kan a ní rédíò rìkọ́dù mo rìkọ́dù kan àwọn èèyàn ń pè mí ní pé o fáà kí ló ṣẹlẹ̀ oníkankan ò ṣẹlẹ̀ ohun mi ní problem a bẹ̀ ti pé gbogbo àwọn ẹ́písọ́ọ̀dù wa tán ọ̀dẹ̀ tí ìta pè lọ́la ló bá bá jíjí rìkọ́dù. ìbẹ̀rẹ̀ ń bẹ̀ nílà ẹ̀rọ burú ẹ̀rọ tẹ̀yìn lọ ẹni tí ti rírù tí wọ́n ti sọ̀rọ̀ ara ní ní o ṣùgbọ́n ìyọ́kùn ti sàkọ́wò yóò dé kí ní o kò jágere àti bí mo ti ń sọ̀rọ̀ yìí tí ministry of talking tọ́lọ̀ bá ní ká máa gbowó lọ́wọ́ mi ó súnmọ́ tí wà sí wa ó dé kù àti máa lùkọ́ lù studio lórí episode mẹ́ta àti òkúkú máa jí màgà nílò rẹ̀ àbá ẹ̀sùn ìlà tó ń ṣe yìí lẹ́yìn ilé ìgbọ́yà kò sí ní tọmọdé online àti bá a ṣe ń sọ̀rọ̀ ní orí ọlọ́run alẹ́ ní kan wá ń èmi náà tó ń sọ̀rọ̀ ẹ̀yìn wẹnu mi ojú rẹ̀ ríran orí pé mo microphone dání orí pé kọ́lọ̀ yẹ́lò òun ni wáyà rẹ̀ ọmọ orú ìlà tí mo dé nípa ti ẹbí. jọ̀wọ́n ọmọ orú nǹkan tí mò ń ṣe sí ni o tí mò ń sọ ọmọ irú tí àti mo gbé wájú orí ìrànà. Èpì rẹ̀ ti fẹ́ ìlọ́sẹ̀ tí mò ń sọ ọlọ́run wá ń sọ bí àwọn tèlè rí ṣe yá aláìlera àká ètò ọmọ ẹ̀kọ́ ìtọ́lọ̀ wọn bá fi wọn wé ó lápẹẹrẹ àwọn tèlè rí àwọn aláìnígbàgbọ́ sọ́nà àwọn tí wọn gba orígun ìmọ̀ọ́nì lẹ́fẹ́ ìgbàgbọ́ wọn nígbàgbọ́ nínú ànábì wa Muhammad kàmọ̀fàlì lẹ́bì ìyẹni ikú bí máa la ayẹ́ fún mi ó dàbí ẹni tí pé ìdí ògbọ̀n náà mo fẹ́ kọ́ ọgbà rẹ̀ o èèyàn lọ dúró síbi ogun ogun ooo àwọn ọmọ rẹ̀ lábẹ́ yìí bí ikú ọlọ́pẹ̀rẹ̀ mọ́jẹ lo ogun mò ló látàárọ̀ tó o ti kọ́ ohun fàgbà ń pè ní ogun yẹn ta ló ti gbógi yẹn níbi òtítọ́ yìí òǹtàwó ní gbógi yẹn òǹtàwó kí náà ó pọ̀ sí pé Yorùbá ní gan ní problem àwọn èrò ọ̀dọ́ tó jẹ́ fẹ́ wu àwọn abílì náà ṣírúkù ni ṣùgbọ́n ó yẹ kéèyàn ọmọ ẹ̀yìn ọmọ ṣùgbọ́n ẹ̀ nílò ẹ̀ sì lè máa kí kéèké jẹ ó sọ gíníà Yorùbá ní bìlíìfù èṣù nípa òòtà yìí jẹ́ ń sọ méjì ní bìlíìfù wọn òòtà òògùn yẹn ni wọ́n gbà pé ní máa jẹ́ kí títí ọba fífa tẹ́jì ọ̀tá ọ̀tá wọlé lọ́wọ́ ìfà òsì ọ̀tọ̀tọ̀ ló ta oko àsìkò tí wọ́n ní òbí yẹn ń jẹsùn lọ tó òjò bá rọ̀ níra wọn ní òbí yóò ti jẹsùn ní ẹ̀rùn inú ẹ̀rùn tó dé ìrọ̀ ẹgbẹ́ kó sì yàn jẹsùn náà òbí yẹn ní kọ́ jẹsùn ní ẹ̀rùn káwá wò lójú ọ̀rọ̀ níra wọn tó òjò bá rọ̀ bí jọ́ méjì níra wọn wọ́n ló ta òbí yẹn ń jẹsùn ìṣèṣù tó rọ̀ lọ́kọ̀ọ́ wọ́n máa wọ ẹ̀tẹ́nì kan wá lọ kúnlẹ̀ síbi nǹkan kó ló òjìyàn rẹ̀ kó ní òjìyàn sàwùjìyàn jọ torí ọlọ́run sún ọ̀tá àwọn àgbẹ̀ àti sọ́ọ̀tì jẹ́ kí ọmọ òjìyàn ìbéèrè ni pé lójú sórí rẹ̀ kò ríra ọ̀gbọ́rẹ̀ àwọn àwọn àwọn olóyè Ìbàdàn àpẹẹrẹ àwọn olóòkàn òṣogbo nu àwọn tí ń sin agẹmọ níjẹ̀bú nìyẹn àpẹẹrẹ mùsùlùmí tó wọn náà ti bọ́ bọ́ tó bọ́ bọ́ ṣẹ́wù ẹ̀yìn ìyá àtìwájú àbùkọ́ kódà kó wa Muhammad sọ̀tọ́lá káni fọ́tò ànábì gan bá ń bẹ kódà kéèyàn ò gbé ànábì síwájú ètò kọ́ máa sẹ̀ kọ́ máa bèèrè kan lọ́wọ́ ẹ̀ ó ti kèfèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀lọ́pẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tí wọ́n jẹ́ kèfèrè sàkọ́tọ̀ ọlọ́run kọ́lọ́ bá nílẹ̀ bí ìyẹn ẹ̀kú bí máa láàyè fúnáwù ńlá ìlà dùn àwọn wà ní dáa sọ mọ́ òun lókùnmọ́ náà ìmọ̀ yọ̀ọ́. أكثرهم لا يعقلون sórí ya tá à ń sọ̀rọ̀ wọn yìí ìwé ìyàwó ni wọ́n ó dàbí ẹni tí ń pe ife ọ̀gbọ́ràn ife ọ̀gbọ́ràn yìí nígbà tó bá jókòó fìdí òòtà tọ́wá ní bàbá mi lọ sọ̀rọ̀ irú ẹ̀ làwọn ti lọ bí sàárè ìdíbò yìí ọ̀rọ̀ débi sàárè ọ̀rọ̀ ń sọ fún sàárè pé bàbá

eré ìbejì ìfàánú mọ́sù sódíyé ìbejì ní o ẹ̀dùn lọ́wọ́ àjọrọ̀ nǹkan lọ́wọ́ ẹ̀ o sódíyé ìfàánú ẹ̀dùn ìfàánú ẹ̀dùn o àfáà nírú nǹkan báyìí yóò fi jẹ́ kámọ̀ pé tètè rí lóòótọ́ bá làákẹ́ yìí ọlọ́run ní ìfẹ́ ọ̀gbọ́n rẹ̀ òun ni wọ́n ń pè irú ẹ̀lẹ́ tó kúnlẹ̀ síwájú èrè mẹ́rin èrè lérí ọwá ń sọ fún èrè lérí èrè táìjẹ̀ ló lè kó sí láti ọkọ̀ àbáàkẹ́ abẹ́gbọ́n tó kò sí dé àgbèlé dìmọ́ ńlá yẹ́sùmá ìtí ò lè gbọ́rẹ̀ pàwọ́ lẹ́ni tó lè gbọ́rẹ̀ jàmáà àwòrán قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير nínú tẹ̀síri ayà yẹn nínú àdíf ìyá wa Aisha gbà wá ah! ó ní máa ń ọba tí máa ń gbọ́ gbogbo nǹkan obìnrin bá wá bàbẹ̀ bí ìyá wa Khawlatu bíntù Ba'laba ìyá wa Aisha gẹ́gẹ́ tọ́jọ́ sí pé wọ́n wà ọmọ nǹkan tí wọ́n jọ ń sọ ó sì wá ẹjọ́ ọkọ rẹ̀ lókùnrin ọwọ́ fẹjọ́ ọkọ rẹ̀ sùn ànábì ọkọ rẹ̀ tó wọ́n fẹjọ́ sùn ànábì ìyá wa Aisha wà ní yàrá tó bẹ́ẹ̀ ọmọ nǹkan fẹjọ́ ń sọ ọlọ́run rẹ̀ ti sábà bọ́lá ọba ti wa àtẹ̀lé ẹ̀rú àwọn èèyàn sọmọ nígbà tá a bá lẹ sọ́jà sí bọ́ọ̀mù ń bọ̀ fún bóyá ní ẹ̀yìn ẹjọ́ kan yìí sáàfì ẹ̀sọ́ ní láti lè dàbí ẹ̀ ẹ̀sọ́ ní àbùtẹ̀mí bóyá wà náà lè sọ ti wá bẹ́ẹ̀ ó kọ́ ọlọ́ọ̀nà àwọn ènìyàn sábà sọ ní àbùtẹ̀mí ọyàtọ̀ sí Bashir Bashir Bashir ìyàwó lọ ọyàtọ̀ Abdul Bashir bá a sọ ìyàwó lọ ó kọ́ ọlọ́ọ̀nà ẹ̀ máa sọ ọmọ bẹ́ẹ̀ tó ti yé yìí sàkọ́ tọ́lẹ̀ àbá ti bímọ káwọn àpèyí ní àbú abdulbasir ọlọ́run ọba ẹrú ọlọ́run ọba ọba tó rí gbogbo nǹkan ọba rí ọba rí ọba rí gbangba ọlọ́run dẹ̀ ti gbogbo sí àwa ìwà gbogbo àwọn tẹ́lọ́ máa ń pẹ́ tí gbọ́rọ̀ yìí ilọ́ tó a wà ní ìdá a ìtí ògbọ́rọ̀ yẹn wọ́n máa ń pè lásán pípè àti nínú pariwo ó ń sọ́dọ̀ pariwo ògbóòrò sọ̀gbóòrò olúkòdóòrò wọ́n mọ̀ wá pariwo ìlà nìdá á ìlà dùn á wà nìdá a.

kódà kẹ́lẹ̀ ní Muhammadu ẹgbẹ́ Muhammadu Muhammadu dànù òní mọ́ àdàbí ò lè gbọ́n kàkà tọ́lọ́ ti lọ bọ́ lọ́wọ́ ẹ̀kẹ́ ń pẹ́ nǹkan yẹn lásán ni ọ̀gbọ́n yín nìdá ẹ̀kẹ́ ń pariwo lásán ni ọ̀dà bí ìgbà tó ń pariwo ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ rí tí mọ́tò ń bọ̀ ọlọ́run ló ní kàn fọwọ́ fọ́ òdìyẹ bọ́yá kò bá pa lọ bírèkì mẹ́bò já bírèkì já bírèkì já ẹkú lọ náà ẹkú lọ náà àwọn èèyàn náà kú owó ẹnìkan ni wọ́n ti ní ẹgbẹ́ láti fọ́ àtọ́ ẹnì kan ti sáré lọ lọ́kẹ̀ fún ọkọ̀ ìwọ́n lẹ́ka báyìí wọ́n ní mọ́tò báyìí ọ̀tọ̀ ìgbò ni. Bírèkì ti já bírèkì ti dẹ́rì ẹkú lọ sọ́ọ̀dẹ̀ wọ́n mọ́tò náà tó ń gbára bírèkì ti já ẹjọ́ ẹjẹ́ kú lọ náà kálukú bẹ́ẹ̀kẹ́ kálukú bẹ́ẹ̀lùgbẹ̀ ojú ọ̀bẹ̀ lùgbẹ̀ torí kò ma bírèkì sí bẹ́ẹ̀lù. àtẹ̀bọ́rọ̀ ní nínú tí mọ́tò ọjà àmọ́ ó ti wọn wà láì fún ọwà náà. torí pé tí wọn ń máa táwọn ó máa ọlọ́run gbogbo tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run súnmọ́ jọ́sọ̀rí ọlọ́run farabalẹ̀ súnmọ́ gbogbo tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run àdìsí ni wọ́n rán lé gbọ́n kankan dúkìmọ́ ọ̀yáyá ni kò lè sọ̀rọ̀ kankan olúmọ́yọ́ afọ́jú ni àfáà nítorí wípé tá a bá sọ wípé súnmọ́ àdìsí ni wọ́n àfẹ́súnmọ́ áńsìnà ìlàhásì wọn lè gbọ́ òdodo orògbé etí là ń sọ ọ̀rọ̀ etí kọ́ là ń sọ súnmọ́ tó díé kí ni wọ́n jà máa àbí kí ni wọ́n mọ̀ lè gbọ́ kẹ́ẹ̀ tún gbogbo buhari ayé àfẹ́kọ́lọ́ bá ní òdìgbọ́ òdìgbọ́ ọlọ́pọ̀ wá ní súnmọ́ àfáà ní pokemon ọ̀yàyà ni wọ́n wọ́n lè sọ òdodo láyé láyà pàtàlàmú nàbẹ̀lá hákì ẹ̀ẹ́lẹ́ gbọ́ òdodo lẹ́nu wọn ìrọ́ lẹ́mọ̀ gbọ́ lẹ́nu wọn ní tí wọ́n jẹ́ ni wọ́n ń wá o rímojú afọ́jú ni wọ́n láyé bùsìrú nàbẹ̀lá hákà wọ́n lè ríran ródodo bẹ́ẹ̀ ti ní amúlòkó ìwọ́n ọba ń gbọ́nà amúlòkó níbi bí ọdún méje sí mẹ́jọ sẹ́yìn tí ọba bí jù bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ méjì ìṣẹ̀lẹ̀ lérí amúlòkó máa gbọ́ mi o méjèèjì mo débẹ̀ àwọn ọ̀wà mẹ́rẹ́kù àwọn òyìnbí mẹ́rẹ́kù táwọn kó dodo ní Islam ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ òun láti ẹ tó ń sọ wípé ẹ máa kírun láìpẹ́ yìí mo délé ẹ máa kírun àwọn ọ̀sẹ̀lẹ̀ ká ọmọ ìyá wa kan ṣe lè ká àwọn fẹ́yàwó ẹlẹ́kẹ̀ẹ́sì kọ́lọ̀ bá ti bàbá nípa sí ọ̀pá wà fáyọ̀ tí wá sí máa ń ní nǹkan tàbá ti gbẹ́nìkan ọlọ́run lọ́kẹ́yàwó àkọ́kọ́ ṣùgbọ́n báwọn kẹfọ́ ni pé tọ́ bá ti ń fẹ́ méjì mẹ́ta mẹ́rin tọ́ ọ̀bá ti fẹ́ kẹ́gbẹ́ rẹ̀ ọwọ́ níjọ́ gbèǹde máa ṣe déédéé o gbogbo wọn máa yàtọ̀ bá fẹ́ méjì mẹ́ta báwa tẹ̀lé ọlọ àtẹ̀lé ọlọ tó lófin ọlọ́run ni tọ́ ọ̀bá ti déédéé àwọn òní bọ́ọ̀dì àìwọ́ lọ́ọ̀dẹ̀ bàbá láyà ló dáná náà ẹgbẹ́ rẹ̀ ọ̀wọ̀ àwọn ẹ̀lẹ́kọ̀ ọ̀kara nà ọ́ ni tọ́ọ̀bá ti ẹ̀wà lùjẹ̀ náà ọmọ sí àwọn náà ọmọ ìyá wa kan wá lọ fẹ́ àwọn kejì kọ́ èmi náà wà ní àwọn tó ìjọ náà wọ́n wá ní mọ mo wá ṣẹ̀ṣẹ̀ rántí pé à èmi náà wá lẹ́yìn níbi ọdún mélòó ìdókítà náà ni dorí ilé yẹn ti pọ́pùlà kẹ̀gbọ́n náà wọ́n ilé ẹ máa kírun lọ tí ọ̀fẹ́ ilé ẹ máa kírun kẹ̀sọ́ bẹ́ẹ̀ wọn kiri yóò lajẹ kiri yóò èlùbọ̀

mọ́sálásí lọ́rọ̀ mọ́sálásí ọjà àbátáwọn èèyàn wá wù ájẹ́ ẹ̀yàn òsì ìmọ̀ bí ó wà ní ìjọba tó ti kú ọ àwọn èèyàn wá bèèrè fábúwá pé pé wọ́n lè pa ájẹ́ ẹ̀yàn jẹ wọ́n ètò òun lè pàdé ọlọ́run fẹ́ pàdé ẹ̀yẹ àwọn tọ́kọ́ la jẹ ọ̀nà wọn ti nù eléyìí èsì fẹ́ nìkan lọ́dọ́gbẹ̀ wọ́n bá gba ìsìlámù ìjọba ìsìlámù wọ́n gba ìsìlámù torí pàdé ẹ̀ oṣù wa ẹ máa kírun àti wọn náà bẹ́ẹ̀ kírun adìẹ ti wá àdìbọ́ hayà hàlà sọ̀lá ẹjá lọ kírun ẹ máa kírun kí ló ṣe wá àdìbọ́ ọjà náà o adìẹ adìẹ ti wá àdìbọ́ owó òṣìbẹ̀rù ọlọ́ọ̀ kọ́ ọ kí ni o lẹ́yìn ìgbà tí yẹn rẹ̀ ìmí ìtò níbi ìjì kan níbi tó ń èèyàn wà yà lọ sílẹ̀ kò púpọ̀ sí ní irun ó kọ ọlọ́run lára jù mo tó débẹ̀ ó ní kí ìwọ náà débẹ̀ débẹ̀ wọ́n hàn òun ló wọ́n bá fẹ́ parẹ́ ókan lóun bá hàn ókan lóun bá tó hàn àwọn akẹ́kọ̀ọ́ parẹ́ di òṣèlú òdodo ṣùgbọ́n tó ti ń tọ́sẹ̀lẹ̀ yìí àwọn jàmá àwọn abáǹkọ yìí àwọn jàmá kẹfẹ́ rí yù wọn ò bá gbọ́ torí yìí o tún mú ìlú bí wọn lọ́rùn ọ̀yọ́ pàrọ̀ láàá.

a máa ń yọ bàwá ìdùnnà àyà a bá ti tú àwọn àyà díẹ̀ a máa ń sábà lo bàbá wa àṣẹ àlàálámà Muhammad bọ́ọ̀ sọ́ọ́lẹ́ àlòkùn ẹ̀yìn tẹ̀síìrì wọ́n bẹ́ rẹ̀ ọlọ́mbà mba kọ̀ọ̀kẹ́ bàbá wa ara ń wọ́n lò fún àwọn àǹfààní tí wọ́n ò lè mọ̀ ń bàbá òṣèlú fún wa ọlọ́mbà ara àwọn àfá àwa tá a gbádùn wọn tí wọ́n máa ń fara balẹ̀ sàlàyé ìmọ̀ òun ni ọlọ́run á nífẹ̀ẹ́ sọ̀rọ̀ àwọn tí ò ní láàká ìta ya ayú alẹ́bí na ámà nù kúlù mi ọ̀tọ̀ yìí dị ti máa rọ̀ bá ìlà kan ìjọ

olùgbàgbọ́ òdodo ọba wọn ń gbé egún o lè tó olùgbàgbọ́ òdodo pẹ̀lú kó onímọ̀ wà sọ fáàtùlù kúrú wà ṣíríkì tí ó yẹ ìkọ́tọ̀ náà tó bá ti ń bẹ lára rẹ̀ òun lè tó olùgbàgbọ́ òdodo ìgbàtà ọlá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìgbọ́ náà ń gbọ́ afẹ́yẹdẹ́ ẹ̀kọ́ náà náà ń gbọ́ ọlọ́run wá lẹ́yìn olùgbàgbọ́ òdodo ọlọ́run já àbá ní àtọ́lọ́run ọba àlejò ọlá àmìrán ìbáàdà ní mẹ́ ọlọ́run àwa tá a jẹ́ ẹrúsìn rẹ̀ tòótọ́ tá a gbàgbọ́ wá kí ń pa wá kúlù mi Ọlọ́run ni ẹgbẹ́ ẹgbẹ́ nínú nǹkan tí mo dá fún yín ní ń tọ́ yìí Àwọn tó bá mọ̀ ẹ̀mọ́ ẹ̀jẹ̀. Ó rí pé lánàá asọ̀rọ̀ tọ́ yìí ẹ̀kọ́ ni tọ́ yìí Nígbà tá ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ nǹkan tó mọ́ máa rọgbà kan náà kọ nínú táwọn ọlọ́run bá ṣe fún mi wọ́n á máa wọ ọlọ́run ṣàìtọ́n ọ̀tá ọlọ́run jẹ́mọ́ kí la fi ṣàìtọ́n kí la fi ṣàìtọ́n báwùjú tọ́lọ̀ ń ta bó ọ̀pọ̀ èso wà á sọ fún ọ pé tí ọ̀tá ni ọjẹ́ máa wó láìsí ọlọ́run ló dá ìtọ́mọ́ ni ẹ máa jẹ ráìsì ẹ̀wà ọlọ́run ló dá ìtọ́mọ́ ni ẹ máa jẹ iṣu ọlọ́run ló dá ìtọ́jẹ ni ẹ ìtọ́jẹ tọ́mọ́ òun ni ẹ máa jẹ ẹ̀jẹ̀ èdè ìdíje èlùbọ̀ lábọ́ èdè ìdíje tùtù èdè ìdíje gààrí èyí tó ìdíje nìkan kíyá èyí tó fi ń ṣe yá ọ wà nínú ẹni ọ wà nínú ẹ̀gẹ́ ọlọ́run gbogbo àwọn ìṣẹ́ yìí ẹ̀rù wípé ẹ̀rù wọn èyí tó bá jẹ́ ìṣẹ́kọ́ máa sọ̀rọ̀ ìjọba ẹ̀ máa ń jẹ wọn yàtọ̀ sí èyí oúnjẹ àwọn èso tó wá pọ̀ rẹpẹtẹ àwọn èso bá a bá ní ká máa ka èso ọ̀nkà tébùlù èso. ọ̀rẹ́ nínú àwọn èso náà gbọ́ mi dáadáa àwọn èso kan bẹ tọ́jà bí wípé bó o tó ń jẹ báyìí àlàáfíà ò ti máa pọ̀ ọ̀rẹ́ nínú àwọn èso tí yóò máa pa àwọn àìsàn bú yóò máa pa nínú ara rẹ oríṣiríṣi tó lè sùn àwọn tó lọ rẹpẹtẹ àwọn júìsì tó wá bẹ jọ̀bọ́ báwọn kẹ́ ìṣe wá pọ̀ tó ọlọ́run ẹ̀ ẹ má mu ẹ ọlọ́run ẹ̀mọ́ sí kí ni o ẹ̀mọ́ mẹ́mu àbẹ́bù ẹ̀mú fẹ́ ẹ̀mọ́ mẹ́mu ẹ̀mọ́ mu sí ẹ̀mọ́ fagbó ẹ̀mọ́ mu sìgá àwọn nǹkan tó bá jọ mọ́ nǹkan ẹ̀gbẹ́ nǹkan àjọ ìjọba ní ẹ̀jìnà sí gbogbo nǹkan wá ń tẹ̀ nǹkan ẹ̀tọ́ táwọn ọlọ́run ọba ṣe fún yín yìí wọ́n ṣì kúrú nílùú báwo gbé dájú ìlú lówó lọ́wọ́ ẹ máa dúpẹ́ fọ́lọ́ wọn ìyẹn lọ́pàá tá a bá ti jẹun sẹ́kí la máa ń wí alhamdulilayi lẹ́bí àtọ̀ àmàna àádá wàrọ̀sàkọ̀ ní ìrìnrìn àwọn ìrìnlẹ̀ àti àwọn onígbà tó ọlọ́run tó fún mi lóúnjẹ ìṣẹ́gbẹ́ bá kú wà lẹ́yìn ní ayé ọ̀rọ̀ tó wá mọ̀ dúkẹ́ fún wọn sábà sí náà ṣe dájú ìyẹn jọ ọlọ́run jẹ máa ta ó ṣùgbọ́n ọlọ́run tó ń fún wa láwọn nǹkan ọ̀pọ̀ wa gbọ́dọ̀ pọ̀ wọ́n bá bá tilẹ̀ dúkẹ́ fọ́lọ́ aláìmoore ni ọ́ aláìmoore èyí bá dúkẹ́ fọ́lọ́ ni wọ́n sùúrù nílà ọpẹ́ wọn kọjá rẹ̀ ó sì ní láyé bí ọ̀pá àmàlà wọ́n kọjá bẹ́ẹ̀ o kírun fọ́lọ́ orí jọ́ta nàbí ṣe ó tó ṣe náà bílà ọkọ rẹ̀ yẹ̀ ó ṣe náà bílà lànàbí ṣe náà bílà pẹ̀fẹ́ rẹ̀ wú ìyàwó ẹ̀ṣẹ̀ wá nílẹ̀ ànàbí ṣe ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jọ kí ló dé tí wà láàmọ́ tó báyìí ó ní ẹ̀sìn oṣù ṣe náà bílà pẹ̀fẹ́ rẹ̀ níwì àpàlà àfúnù àdídá ṣàkùnà mo fi ń dúpẹ́ fọlọ́ mo fi ń dúpẹ́ ní àbánàbí tó ń dúpẹ́ fọlọ́ ọpẹ́ ni gbogbo nǹkan yìí ọlọ́run kó bá mi fún

mọ́ sí ìpàdéjọ́ ọdún fún wa jẹ́kọ́ wúlò fẹ́ni tó ń sọ àtàwọn tí àjọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك